Babajide. This movie play, you play. I just want to appreciate you. As a very good student, you've really made us proud. Thank you. Ó you play in the history of the school, That's gbà tí say. ti dá school yìí lẹ̀, láti 1982, we've had a lot of students who have performed excellently well. But so far, in the history of the school, in fact, what was surprise, many things. who surpass every student that came out that performed excellently well in this school. You have the best record so far. And for that, I would say thank you for making us proud. All right. Now, because mo ti fẹ́ sọ we pay. mo realize pé pay. ṣe wà mo ní ẹran ọ̀fẹ́ lára àti ọkùnrin àti And tó bá rí I wouldn't want you because friends can be good influence and at the same time bad influence. The fact that you're very, very brilliant, I wouldn't want you to get carried away with friends. Because friends could be bad influence in so many cases. No current, no current, no issue, issue. Do you understand? So please, the way of the kind of friends don't keep. Magic, you won't get lose focus. Please. ṣe understand what mo sọ because mo ní ọmọ bíi tiẹ̀ àwọn Yorùbá dẹ̀ máa ń sọ pé wọ́n ti ọmọ ẹni tí ìwọ ń ṣe so but because mo sọ ṣé yẹ bẹ́ẹ̀ so please I don't want you to lose focus now tó bá ti dé ilé bá mi sọ fún àwọn parents ẹ pé kọ́ wá sí school ọ̀la wọ́n ní àwọn documents tó máa bá wọn sign so bẹ̀mí náà máa pọ̀ wọ́n ṣá and once again say thank you. After your exams, I must celebrate. We are going to have a very big party to celebrate you. So please and please, like I said, make us proud. Then, Lori Scholarship Day. Eh, you are having three countries that you're going to choose from, which is the United States of America, Holland, and England. So, to Daily you at our parents and can just deliberate on So whatever your choice is, get back to me and let me know. Okay, thank you very much. Thank you. And I also promise not to keep bad friends. And I will tell I will tell my parents about everything you told me. Thank you very much. thank you so much. I will do you a lot of good. Thank you. All right, Wendy. Well, take care. Take care. All right, So back to the level, nọ́mbà náà ọmọ ẹ̀ kàṣó fara. ó kílẹ̀ àgbègbè gbogbo gift ọ̀fun ewu pátápátá kí òkùnkàn kò tí ẹ wà kọ́ secondary láti ìgbà tó ti bẹ̀rẹ̀ school first in all the time. Wow, oh, that's brilliant. I'm telling you, wow. babe, I wasn't surprised when they told me, babe, was from one scholarship to about the Paris secondary school. Every other thing to the last. Wow, I'm telling you, that was good bẹ́ẹ̀ ni ó máa tó dá lóhùn. lóhùn ó bílí àti pé mo máa ń ríra mi nínú ẹ̀ tó máa sọ pé mo bó ṣe ń gba first step tó ṣe everything mo ń ríra mi nínú ẹ̀ because brain lọ wọ́n wọ́n wọ́n ló ló ní. brain tiẹ̀ ìgbẹ́ ẹ̀kọ́. ẹ̀ ń dá lóhùn mi <laughs> ìgbà tó bá sọ pé mú brain ẹ̀ so what happened to my own. you know I'm very brainy. obìnrin á bínú o pé nígbà tí ọmọ tí yóò bá dá hmm. títà ni yeah. Eh, okay okay i give it to you ọmọ ọmọ ṣírò ọmọ ṣírò náà. ẹyẹ yẹn fẹ́ wọ́n fi ṣe. Eh. ah ah kí ló dé gbà àjọ okay bẹ́ẹ̀ náà papọ̀ ìlú tiẹ̀. ó ní yẹn sọ. ó ní bọ́ọ̀lù tí ìlà àmì ìlú náà papọ̀. ẹ ẹ náà yọ̀ tó kí ẹ ẹ tó wá sọ tẹ́lẹ̀. Hmm. ọkùnrin So what you are saying now, ìwọ́dé, ìṣèwádìí àbúrò débẹ̀ nílẹ̀ ẹsẹ̀ méjì hmm. ọmọ yorùbá gidi òkìlì níwájú èmi àti àmọ́ àyàn àti bàbá yín ẹ gbẹ́kọ̀ọ́ rárá tọ́ I'm sorry anyway look at me very well me and my father oga business partner wa and we are successful and your mother medical doctor ẹ wo family tẹ̀sí jáde wa wà àbúrò ẹ̀ láì tí jáde school ó ti gba scholarship tó bá ṣetán school báyìí So, bá ṣetán second school ṣùgbọ́n bá lọ abroad wọ́n ní láti step up to the kò wọ́n ti ọmọ ẹni tí wọ́n ṣe kí ìwọ náà kí ìrìn ẹsẹ̀ ó lè bí ire ọ̀rẹ́ àbọ̀ ọ̀rọ̀ lásìkò náà bá dé mọ́ ẹ̀. a ṣe kí ni adójúndé. ẹ máa wo ti bó ṣe ń ṣe nìyẹn ó ní bàjẹ́ ó bàjẹ́ gan ah ṣé bí àbúrò tàbí lẹ́yìn ṣé bóun ló kúnlẹ̀ ló kí yín ló ṣe mẹ́rẹ̀yìn ẹni tó bá rí bó ṣe wà yẹn wọ́n á rò páàkì nǹkan ni bó ṣe wà yẹn kò lè ṣe agolo rẹ̀ sí ẹyọ kankan tó bá ní kó lọ ṣe rice bó ṣe wà yẹn agolo kan kó wá ní kó ṣe stew sí ibẹ̀ ló ti máa mọ̀ wípé òní lè jẹ́ àfi bí òkúta àfi bí ìṣekúṣe èmi ò tí ì rí wẹ́ẹ̀rí bàdẹ̀ ṣe kan pàṣẹ bí ìta tá nǹkan lẹ́yìn ó bàjẹ́ jù ó bàjẹ́ yánnayànna kò mọ kọ́kọ́ ṣe very useless àfi bí ọwọ́ òsì. His Honour's sister is doing very well. You are supposed to be the head of the family by every standard. Owó tó jó lórí o gbọ́dọ̀ wá dìrò tí kò máa wò fún rẹ̀ ni. You know so step up your game. Kò tí kò sí hit ẹ̀. You want it to be successful too. So please. So step up your game. Kókó ni. tó bá sọ báyìí máa já sẹ́wọ̀n kẹ́ máa já sẹ́wọ̀n kẹ́ ìwọ ṣe ti sọ̀rọ̀ wáyé ti bí ìyẹn. tàbí mú mi ẹgbẹ́ jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbọ́n. ààrẹ ò ṣe ní kò tọ ọ̀rọ̀ wọn kí pè ní ńlá kan lábo wá gbé kalẹ̀ bó ṣe rọf. àgbékalẹ̀ tèmi ó rọf jù fọmọ tí mo bí ẹ ṣé tí mo bá gbẹ nígbà dúró bí àlejò ṣó pọ̀ jù ni. ohun tó ń bá sọ ọmọ ìkéré tí ò tí ì gbọ́ ẹni èyí tó bá wà kò tí ì náà ni so how you supposed to convince àlejò wípé i'm bowing for you ṣé àní bó ṣe ń bàjẹ́ náà ni ẹ sọ fún o bó ṣe ń bàjẹ́ náà nìyẹn màmá bọ́ ọmọdé màmá nìkan báyìí lọ́mọ ṣe tó ṣe kíní kan àjẹ́ bẹ̀ ṣe gbọ́ bó ṣe sọ ó ní pé bẹ́ẹ̀ mi ṣe sọ ọmọ tí mo bí màmá kúlẹ̀ màmá kúlẹ̀ gan ọmọ tí mo bí. kíkọ́ yẹn náà sára máa fún bí o kò lè wá ti di agbẹ́lẹ̀ jù báyìí it's okay ẹtì bá olóòtú ti gbọ́ àbí. ìyá náà jẹ kòkòrò irú ọkọ tí kankan tó ṣe tó bá di jọ mi àwọn kan lè bóun lójú àdìyẹ àṣàrà àdìyẹ mo mẹ́sẹ̀jì o ò reply mẹ́sẹ̀jì mo pè é o ò jẹ́ bọ́dà láti pè mí padà kí ló ṣẹlẹ̀. má sọ fún mi pé kò sí ojú tó mi ń wò yìí ni mo mọ̀ pé nǹkan wà. ọ̀rẹ́ mi kò sí nǹkan sí àmọ́ ọ̀rẹ́ kò sí nǹkan ṣé o lè ṣe é pé bẹ́ẹ̀ ni. Oh, sure. okay. Oh, no, don't give me that. O fẹ́ cover up here. Okay. The bá sọ take your o set up, wọ́n parọ́ you. ẹni o. Nǹkan wà. Nínú mọ̀, inú ilé yìí, ó ti sú mi. Inú ilé I'm fed up. Mommy àti Daddy, wọ́n kàn fẹ́ jẹ́ kí ayé kó sú want to take everything sú mi. Tí bá gbégbá, mi ò mọ̀ gbé. Tí bá gbéyàwó, mi ò mọ̀ gbé. Kò sí nǹkan tí mo ṣe lójú bàbá tí mo tábùrù mi bá ṣe ti bá bá wí tí ẹ kọ́ bá bùrù mi wí èmi lọ́ọ́ máa bá wí fún un lórí kíni lórí wọn sọ fún mọ̀wé ó ń ṣe gbájú mi lọ ó gain admission ó gain scholarship because i don't i don't understand ó ti sú mi so thank god you came mo máa ń pé bóyá kí n sọ fún ẹ kí kò jù nítorí ọlọ́run kí kò wá scott pẹ̀lú ẹ fúgbà díẹ̀ kí màá fi gánà fara mi. <laughs> mo bí tó ń gbé náà èmi tí mo ń gbé ẹ̀rù sẹ̀. ìyàrá ah, ah, ah. ìbọn ti tóbi ju yàrá mi lọ ìwọ mo lówó lò ó olùwàsódò mi. ló wà bẹ́ẹ̀ ṣé ká tó sùn ká ti jí. ẹ eh, mo mo tí kò bá ṣẹlẹ̀ nísìnyí tó bá kò lè sìn èmi lọ́mọ àwọn tí wọn mọ̀ pẹ́ẹ́dọ̀ mi ló wà ojú kí ló fẹ́ káwọn parents ẹ̀ máa fi òun ó kàn kí n wo òun káwa òun ó kàn ní láti take care easy pẹ̀lú mi. okay you don't want me to stay with you right? o oh, fẹ́ oh, fẹ́ help topic easy ni ọlọ́run mi jẹ ó jẹ mọ́kọ́ tó ṣẹlẹ̀ lọ́mọ àkàmà lọ kẹrù. bí o tó bá ti lọ kẹrù tó ń gbọ́ ọgbà àwọn mísíkì ara ẹ̀sìn wa tó lè ti kó báyìí please let's go no no address am no i'm not going to take that from you. àwọn àlà ọ̀hún guys will handle the size stand tó wà níyàbá àwọn àlà ọ̀hún máa ṣe báyìí ṣe yẹn wọ́n máa báṣẹ́ jẹ́ fún wa ah, ọ máa lọ́wọ́ ń kó lórí. lórí mi understand wọ́n ṣiṣẹ́ báṣubàṣu ṣá. a kò lè máa repeat nǹkan. akùjìdè ah, ah. ẹ kù jẹ́ kẹsà. báwo ni ẹ ṣe gan. kílẹ̀ máa láì láti jẹ sá. kílẹ̀ ní. ọbẹ̀ wà ṣé yan lè fẹ́ àbá àmàlà yín tẹ́ bá ti fẹ́ ni màá ṣe fẹ́. àmàlà yẹn ra àmàlà yẹn ra yẹn máa fast. okay no problem all right all right baby. Mm. all right. All right mo bọ̀ sà. ọ̀rẹ́ ìdúrà gbélé ìsìn kí ló bá ń ṣe é náà ṣé torí àwọn fámìlì wa ní ìlú òyìnbó sí ló ṣe lọ gbé obìnrin wá sílé lọ matrimonial home tó right bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ tó ti yẹ fèmí sílẹ̀ o fèmí sílẹ̀ o jẹ́ gbàgbé ayé mi o. náà ah. mi mi fẹ́ kó máa ń ṣọmọ tó but bringing her into your matrimonial home is wrong balance, afarabalẹ̀ ẹ̀sìn olóòtú sọ pé ọbẹ̀ wà can kíní kan wà lè pẹ̀lú pé òun ló ní tútù kò yẹ kó o kó bomi lé yìí èmi nìkan wà ń i need help i need help kí ló ṣe yẹ. yes we very selfish man oníyàwó ló lọ́mọ ló lẹ́gbẹ̀ẹ́ dìbò tó tó tó tó tó tó tó help ẹ who is gonna help me here my my wife and my baby is there ṣé kí máa kí máa kí máa kí máa ìwọ́n máa sí gbẹ̀fọ́n máa ṣe everything fara mi yóò oh, come on. tó bá di pé ó ṣẹlẹ̀ tán sí ìṣàn kúrò mi ló máa wà wọ́n sọ pé kì í fi ẹlẹ̀ sí o. kí ló fẹ́ ṣẹlẹ̀ tó bá tọ́ sọ́run nǹkan bọ́ sọ́run ẹ̀ look i am a smooth operator you know me now. you know me now. mo ti yé mi sẹ́ sọ àlọ́. àwọn sọ̀rọ̀ sì rárá moral, moral. mọ́ra mọ́ra lò. so kí la máa kí la máa ṣe sọ́rọ̀. adamalé àwọn kò kú àwọn ti gbé tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ ibi mm. tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ gba ká ṣe mítìkì I'm good. What took you so long? I was busy. is it? Yeah. Anyways, I have got a surprise for you. Surprise? For me? Close your eyes. Is this for me? Yes, this is for you. Oh my god, thank you! You're welcome. well, what are you showing? I'll do it on Saturday. Saturday. Uh, Saturday. I'll see. Me and Maggie will join. I'll get some. Aww, thank you. All right. <laughs> ó ti fara ẹni àmì o. ṣálàfíà ni ṣé wà ókè ìwọ ti dé mi ẹ ní ìmọ̀ kó ti dé kí ló ṣe. mọ́mí ó ní bá pẹjọ́ fún mi sọ èdè fẹ́rí fún mi ó má bọ̀ ọkùnrin chat ní ìsìn báyìí báyìí ó ti ń gba gift lọ́wọ́ ọkùnrin mẹ́ta ó ní kó sọ fún yín o. ọ̀rẹ́ ah, ẹ̀fọn àbí èjì kí ló ṣe ọmọdé yìí náà tó dẹ̀ ní gbẹ̀mí àtọ̀rẹ́ mi ṣẹ̀ṣẹ̀ ń lọ ní kí wọ́n àìkú ọkọ̀ wá distract gbogbo ọkọ̀ tá à ń sọ what is wrong with you? ah so àbúrò àìṣe kankan ọmọkùnrin sọ̀rọ̀ ó gba gift lọ́wọ́ ọkùnrin ìyẹn ni ò lè dúró kálejò tiẹ̀ lọ ó tẹ̀ tí wọ́n sọ lójú àlejò orí wípé kí ló pè lọ́mọ ìyá àwùsá náà ó dà ìbọn ọmọ ìyá àwùsá nílé ìpè lábúrò ẹ eh, you always complaining about àbí kan irú ọmọ yẹn pa ló ṣe ń ṣe. Ah, ọ̀làdì jẹ́ ká gbọ́ tẹ̀mí jẹ́ ká gbọ́ ọkọ̀ tó fẹ́ sọ you never can tell. ọ̀rọ̀ wẹ̀rẹ̀ wọn ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ọ̀tẹ̀ tó bá yẹ kó lọ́rọ̀ gidi tó fẹ́ sọ ní ṣé kò ní dúró pé kí wọ́n lọ lọ́wọ́ àti èyí ní sùúrù pé kòkè kọ́ ọ̀rọ̀ mi jẹ̀sí lọ́nà wọ́n dẹ̀ pè mí o this and this and this ó mọ̀ wọ́n wá ṣàbòsí yẹn lójú ọ̀la alábòsí ọmọ lásán nílé. pẹ̀lú ẹ̀ wọ́n kò bá ti ìrora fún ọmọ tó ń pàtó tó ká bọ̀ ìyá alábòsí jàtìjàtì bó ṣe wọ̀ yẹn bí kí pọmọ yẹn báyìí kí bẹ̀rẹ̀ sí ní kọ́ létí gbogbo ìgbà tó bá ti ń bínú sọmọ yẹn báyìí nínú ẹ̀ máa dùn kò tí ẹ̀ kí ń láìkí tó bá ti rí pé there is a connection between me and her báyìí inú máa ma bínú ṣé mi mo ní gbọ́kọ̀ bá ṣe dáadáa ni kí ló dé bínú àbúrò ọmọ tó bínú ẹ tẹ́jọ́ ọmọ yàn kan náà get out get away. mọ̀lẹ́kùnmọ̀lẹ́kùnmọ̀lẹ́kùn máa kó máa kó etí ẹ̀ wá padà síbi tó ti bọ̀ lazy idiot aláìlókù tí a gbà àgbẹ̀ yẹn kó máa bá gbogbo ẹ̀ ṣe bó ṣe ọkọ tó tún tiẹ̀ ṣe kọ̀kọ́ kò tún tiẹ̀ ṣe kọ̀kọ́ ìwọ ìwọ ló bí ní ṣọwọ́ ọmọ tó jẹ́ ọmọ ọmọ tó jẹ́ ẹni tí kò tún kọ̀kọ́ kọ̀kọ́ ni. What is wrong with you? Ah, so àbúrò ẹ ṣe nǹkan kan ọmọkùnrin sọ̀rọ̀ ó gba gift lọ́wọ́ ọkùnrin ìyẹn ni ò lè dúró kálejò tiẹ̀ lọ oúnjẹ tí wọ́n sọ lójú àlejò orí wípé kí lọ́pọ̀ lọ́mọ ìyá àwùsá náà ó dà ìbọn ìyá àwùsá nílé ìpẹ́lẹ̀ àbúrò ẹ̀. fẹ́ sọ you never can tell ọ̀rọ̀ wẹ̀rẹ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ọ̀tẹ̀ tó bá yẹ kó lọ́rọ̀ gidi tó fẹ́ sọ ní ṣé kò ní dúró pé kí wọ́n lọ́nà àti èyí ní sùúrù pé kòkè kọ́rọ̀ mọ́mì tiẹ̀ sí lọ́nà wọ́n dẹ̀ pè o oh, this and this and this ó mọ̀ mọ̀ wá ṣàbòsí yẹn lójú ọ̀la lábòsí ọmọ lásán lílé. kí ló ṣe fóònù báwo kí ló fi fóònù ẹ̀ ṣe ẹ̀kúrẹ́ ẹ̀kúrẹ́ mi jáde ẹ̀ pé ìyọ̀ ṣe. ẹ wá mi ẹ wá mi. kí ni nǹkan tí ó wà nínú fóònù yìí tó fi ń le jù bẹ́ẹ̀ something that phone <laughs> there's something that phone. kí ni ẹ n fẹ́ ra bó ṣe mú ẹ. àbá lọ bọ̀ ni. are you normal. were trying. ìyá open it. open it. WhatsApp lọ WhatsApp. Èwo ni my king. My friend. Huh? My king I am. I'm missing you. It's like I should lie on your chest and you be caress my. What? Wọ́n kọ síbẹ̀ bẹ́ẹ̀. Òun Which body? Ẹ́. Eh? I miss you. I will see you soon, my love. What is this? Tell me, what is this? Ẹ look, sorry, ó yẹ ọmọ yìí, ó yẹ kó lu bọ́ọ̀lù ẹ̀mí. Wọ́n ní do ń sọ gbàgbàgbà tó ń sọ, gbàgbà Africa man náà, ọmọ ìṣòro kò báyọ̀, wà á lu bọ́ọ̀lù ẹ̀. Ah, ẹ bá ọmọ ìjẹ́ o. Ọmọ ọmọ ọmọ ṣe báyìí, ó yẹ ká tó ká sí ìpínlẹ̀ ni. Abu, àríwọ̀ tó ń ṣẹlẹ̀. Ọmọ ti bàjẹ́ o. Wáyé mi lóde. Ọmọ ti bàjẹ́ o by king ẹni kò ká ọmọ ẹ ló ń bá sọ̀rọ̀ yẹn o. lọ́ba ọdún mélòó. ọmọ sixteen ọmọ sixteen ọmọ sixteen. ìjẹ́ sọ́tẹ̀ ìjẹ́ sọ́tẹ̀. ọmọ ọmọ sixteen ọmọ sixteen year old girl sixteen year old girl bí ọmọ ẹgbẹ́ lélẹ́yìn. Ah. ló wọ́n jákujàku wò nìyẹn wọ́n jákujàku wò nìyẹn at the age of sixteen. Ọ̀pẹ pàdé ọmọdé. Ah, I love you. What is it that I hear? It's so good. Me? Eh, It's sweet. Mo pọ̀ jù tó bá bọ̀ ṣẹ́ pa. Ah. Ó ti bọ̀ ṣẹ́.

Düşük günler müfreddi the students may help me help relax without the accident. It's a much immediate. We should, but we promise, I could promise you that. Thank you. Yeah. I'm going to China. yeah, thank you. God. Sorry, mo deliberately pe meeting yìí. Torí mo pe fún mi ò sí bí ni. Ó mọ̀ mọ̀ sọ pé kí ọ̀rẹ́ mi bì jáde. Ká lè sọ ọkàn náà. Sórí ọ̀rọ̀ ọmọ tó jẹ́ obìnrin. Bọ́dọ̀ wà very careful about it. Èmi lè má sí around all the time. Ìwọ tó jẹ́ ìyàwó máa wọ bó ṣe máa bọ́ mọ̀ ẹ̀ sọ̀rọ̀ ọ̀ṣọ́rí state tó wà abẹ́jọ́ stage ti jẹ́ pé tábà wà very careful nǹkan tá a fẹ́ kó ṣe á padà ló máa ṣe á máa hide ẹ̀ fún wa àwùjọ wọn mọ́ra kí ló kí ọba fi àyọ̀ rẹ̀ tó bá ṣẹ̀ bó ṣe máa bá sọ̀rọ̀ wàá wá diplomatic á mọ̀ pé wọ́n tó ń ṣe dáa at the same time wàá tún bá wí ọ̀ṣọ́rí reaction tó ṣe ń jọ yẹn bó ṣe react sí níjọ́ tí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ lórí fóònù ìbánisọ̀rọ̀ lórí fóònù tó ṣẹlẹ̀ ó ti pọ̀ jù so yeah you need to call her not necessarily pé o máa lọ bẹ̀ ẹ́ o àwọn ọmọ bó ṣe máa bá sọ̀rọ̀ woman to woman no matter her age obìnrin náà ṣe you know you talk to her because ó lè máa affect ẹ ní school even socially ó lè so please ó wà necessary kára máa gẹ ká and báwí ẹni pé kéèkù fi máa gbìyànjú lẹ́sẹ̀ máa kàtẹ́gùn sí ó ṣe yẹ kó rí nìyẹn. iṣẹ́ ọkọ mi bọ̀ tó dà pé lọ́sẹ̀ ni mo ṣiṣẹ́ because uh, I remember like one or two occasions tó ti sọ fún mi pé òun máa ti àwọn uh, messages ẹ̀ máa wọ orí kúrò èmi wá rò pé ṣe mọ̀ pé àwọn ìwà àgbàyà kọ́ mọ́ máa lo fóònù kò máa try láti mọ kí ló ń wà bẹ́ẹ̀ kí ló ń wà bẹ́ẹ̀ àfi bí mo ṣe déédéé wá rí wípé lóòótọ́ mà ló ń sọ kí irú ọmọ kékeré yẹn ọmọ ọjọ́ wo ni ọmọ sixteen years kí irú ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn ọmọ ọjọ́ wo ni ọmọ sixteen years ẹ kó ti máa ṣe ìranù lórí fóònù pẹ̀lú and I want to know who that person is bẹ́sẹ̀ o máa bá mi wá kí ló kí ló pè lè fẹ́rẹ́ king kan ni o máa bá mi wẹ́ni tó ń jẹ́ king yẹn. I think I have an idea. Ẹni tí kì í kì í jù. Bọ̀bọ̀ Sami kan ni, ó dẹ̀ máa wá sí ìwà ìdàgbà. Sákìlẹ̀ bẹ̀. Sami. Sami. Sami wá sínú ilé títí mi. man máa wá síbi báyìí. So when Sami come wọnú ilé ìwá. O ò dẹ̀ pàkíyèsí mi sí tẹ́sítì nìkan ló sọ fún mi. Ṣé kò yẹ kí ti kì í mọ́lẹ̀ kí ti arrested ẹ̀ ni? Kí ti arrest ẹ̀ káwọn ọlọ́pàá ti lọ́ bá mi dín pẹ̀lú ẹ pé ó wá ń ṣe pálapàla pẹ̀lú ọmọ tó jẹ́ years lọ. Oho ẹ̀yin àti dáàdi mo máa ń fẹ́ kàn látẹ́ńṣọ̀ yẹn sí bó ṣe lè má ṣọ̀t mi lọ. òun náà a ní ṣe bẹ́ẹ̀ èèyàn lè fọlọ́pàá mú tó bá fọlọ́pàá mú sí kí làwọn àdókò ṣe kí làwọn àdókò ṣe a lè fọlọ́pàá mú but it's very important ó lè jẹ́ pé for instance nítorí jẹ́ pé classmates ni wọ́n àbí. dáàdi ọmọ tó yẹ pé pé ọ̀hún tí wọ́n máa wọ ọjọ́ orí ẹ̀ yàrá twenty five twenty six ṣáà twenty five twenty six. twenty five ògbólógbòó nìyẹn ẹ tó ti dàgbà tó ti dògbó nìyẹn. gbogbo nǹkan ló ti máa kọ gbogbo àbúrò ayé yìí ló ti máa kọ. next time tí ó rẹ̀ bá ti wá sí i ẹ̀rẹ̀ sọ fún mi kó tí mo lè wá pé kí bá tán. ìyàbá jẹ́ àjù I love you. stress yẹn. How is your feel? I'm feeling pains, pain, I feel dizzy. Eh, real life for me. Mm. Yeah. There's nothing wrong. I think I'll tell mommy so that one might feel a little bit better. No, no, no, don't tell me. No. Kí ni wọ́n wà nígbà fún? Ẹni tí lọ́ra ṣe ká ní ìlú máa tọ́jú ní fún ìgbàgbọ́ nínú àbí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Èyí fún malaria. Okay. Àwọn fún ìlú malaria. Wọ́n ti fún ìlú malaria yìí. plus eight ìyẹn ló kó súnmọ́ pẹ̀lú ohun plus nine má pè mí ọkọ yìí ọkọ yìí fún mi ti wà off so we get so don't call me so by tomorrow I will call you ṣùgbọ́n bí o fi ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la ọ̀la. Yeah. Just the two. Let us see. Oh, okay. <laughs> sure I'll be fine? You'll be really fine. You'll be more than fine. I promise you that. So, thank you, sincere. Like, do this, I can take a crack all over the world. Níbo mo lọ sí? Tó ti gbà náà lọ́la wù. Yàgbà tí màá lọ, tí mo fẹ́ kí tí màá lọ sí máa pẹ̀lú. Ìyá àwọn olóṣù tí ó. Kulia, kulia. Kulia. Okay. Tá falando comigo, pô. Tá bom? Ayé mi o, mo ti bínú. Nígbà wo ni wọ́n ń wà lọ́gbà orí burúkú mọ́ gbogbo ọ̀rọ̀ kí ni a ti gbóǹ ta? Ìgbìmọ̀ ìkúnnà kò sáà. people can say, you know, and not people can say, well, not only me. dáàdì má fọwọ́ kan wait wait wait ah ah má fọwọ́ kan o ẹ ẹ ó máa wọ̀ ní bàbá ẹ má fọwọ́ eh, oh, kan kó máa dá fi ṣọmọ yìí o oh, ó ti lọ. my king. your king ibo ẹ mẹ́ta ló ń wo kí n ṣe your king o ẹ wo mo ní ẹgbẹ́ kan ti sì ní o fún ìsọpọ̀ òun gbé nọ́mbà seventeen ìjọ yìí ni o mo kàn ní kí ẹ pẹ̀lú o. a fún mi o ẹ pẹ̀lú pa pàkẹ́ o pa òjò wa bí pàkẹ́ o lè lọ ọ̀gá o lè lọ. kótó ti kótó ti lọ kó lọ rẹ you're crying ṣé kò sí fọmi ti kàn fún mi wò fún mi wò fún mi fún mi fún mi. them you are right now more confused. I, I, don't, I don't understand. I, I don't understand. Tell me what I do. I no. Oh, okay. Yeah. There's no more than what shape. That's why I'm here playing you on But let me team moment. Just I'm, I'm confused. No, you are confused, Joel. I, I, I don't know what, what to say, but uh, yeah? no. What are you going to do? I don't know. I don't know. Okay. Ọmọ máa yẹ kí ọmọ I mean, I mean, am I yẹ kí ọmọ. But uh, so she has to help me. You have to help. Yeah, I know. God will help us all. I'm more confused than you are. Ah. And you don't understand it. You would not never understand it. But at the same time, could lè yẹ kò lè hear, could lè yẹ kò lè hear. Fún mi kú kò lè It is you. But uh, but uh, right now Yeah. Okay. And I need you too now. What I mean is, um, when you when you get that over, mm. when you get that Okay. What I will do is, um, because you are confused and I'm confused, I will go and change. You could wait for me downstairs. Okay. I will join you. Okay. So that we know. I will Yes, I think so. Eh? Yeah. Mm you, you, fún mi fún mi fún mi Ah, ṣe sùúrù ọ̀rẹ́ mi kó eh, mọ̀ pé ọlọ́run ló fún wa ọlọ́run ló gbà á eh, kí la fẹ́ bẹ́ẹ̀ lọ́hùn sọ. ní òpin èèyàn lẹ́jọ́ wọn àbí ìdòwò ọ̀rẹ́ mi kúkú sọmọ olókùn bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ayé mi báyìí ni. ọmọdé ọdọ lọ́wọ́ tó kú yóò. Ah, ọmọ ọmọ ìdá mi lọ́rọ̀ ni wọ́n fọmọdé yìí wọ́n fi dá mi lọ́rọ̀ ni wọ́n fi dá mi lọ́rọ̀ ni kò sí tó lẹ́sẹ̀ wọ́n fọmọ ìdá mi lọ́rọ̀ ni ọmọ dáadáa lọ́mọ tó kú yìí. you need to be very strong ọ̀rẹ́ mi kò sí ẹni tí ò mọ̀ pọ́n mo lógo ni kò sí ẹni tó máa ṣe tí ò ní bara jẹ́ you need to be very very strong for the other one ẹ jẹ́ mọ̀ pé òun nìkan kọ́ lẹ bí ọlọ́run ẹ ní sùúrù ẹ be very very strong please mo mọ̀ kò sí ẹ̀ mú mọ́ra kò sí tó máa ṣe tó máa lè mọ́ra ẹ kàn máa wà strong ni ẹ jọ̀ọ́ kí n tọ́ lọ. ọlọ́run ọlọ́run kí ni mo wá ṣe. ọ̀rẹ́ mi jọ̀ọ́ jọ̀ọ́ torí ọlọ́run ẹni bá lè léyìí ó dùn kó mú tiẹ̀ kó pa kó wá rí bó ṣe ń rí i ẹ ń ṣàánú wa torí ọlọ́run ṣe sùúrù torí ọlọ́run má bínú. ọmọ mi lè ṣe dáadáa ọmọ yìí ṣe ọmọ yìí ṣe dáadáa ó ṣe dáadáa gidigidi ogún ọdún lè mí. ẹjọ torí tọ lọhùn ẹ ní sùúrù ẹjọ ẹjọ kò sí ẹni tí irú ẹ lè máa ṣẹlẹ̀ sí tínú ẹ máa dùn ṣùgbọ́n you just need to be strong very strong ẹjọ torí tọ lọhùn ẹjọ ẹjọ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn o kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. má sọ ẹ̀kún mi ó lóun ò mọ̀bi tó wà ó fẹ́ máa lọ gan ni mẹ̀kúnnù sọ fún mi pé bíbá ilé wa ò ní gbogbo ilé ìtàn ṣe take care easy ẹni tó kọ́ sọ pé kò jọ kó wọn náà kó gbàdúrà kí wọ́n lè ṣẹlẹ̀ sí i. I don't understand. I do. I don't understand. Fún mi o. Ilé àti fún mi nìkan, wọ́n méjì nìkan ni lọ́wọ́ mú mi. Nísìnyí mo ti kọ́ mi nìkan tàbí máa bá máa rojọ́ ẹnu mi lẹ́kọ̀ọ́ sí mọ́mí ti dàgbà dáàdì ti dàgbà ṣé mọ́mí dáàdì mi máa bá pé tí mo bàbá mi rojọ́ ọ̀gá tí màá ti fi máa jẹ́ ṣe tí mo bá máa ṣe wọ́n wọ́n understand. <laughs> inú mi dùn pé wọn náà sọ pé wo nìkan ló kún páwọn mọ́mí ti dàgbà wo ló kù tí wọ́n máa tẹ́kì wọn báyìí jọ̀ọ́ rẹ̀ ṣé wàá wá wọlé báyìí. ó ṣùtì ẹ̀rí bí mo bóyá ń ṣe mí gbígbé kí n fò bóyá láti rí báyìí kí n ló bá fún mi. má kò bá mi jọ tó wí bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. Hello. Good afternoon. Uh, please, I feel we want Mr. Sammy Adeyemi. Yes, Sammy Adewale. Ṣé kò sí? No, kò sí nǹkankan. I'm Detective Adenike and this is my colleague. I'm Detective Ambadu. Okay. I am uh, Sammy Adewale. Okay, no problem. Oh, oh no problem. Uh, I can leave me and go on question. Uh, concerning uh, Fumi, I think you know her, right? Fumi, yes. Yeah, I know so many Funmi. Which of the Funmi? Eh, Baba Babajide. Sami, wá tọmọ yìí again. Ṣé kò ṣe pé ti fọmọ ọlọ́mọ lóyún? Ẹjọ́ ní take it. She, ṣáà sí see kankan ṣẹjọ́ mi? Wàhálà wa. Yes, this said Funmi, ó lóyún, ó ṣe oyún fún ọmọ ẹ̀dẹ̀ tuntun. Àfẹ́yìn akọ̀wà. Tulu's dead. Yeah, she's um, what, you will. You have to. you have now. Uh, please, um, don't be funny. Um, don't, Mr. Man, you have to come with us. Please come here. You have to come with us. No, no, be a gentleman. Be a gentleman. Oh, no, sir, you have to come with us. You have to. Thank you. Emma, Emma, please ló dé lọ́wọ́ what's going on here. ẹ ká sọ ẹ ká ẹ náà kó ṣe nǹkan tó le. Ah, ah, what's going on. ẹ ní sùúrù madam òṣèbó mm. obìnrin nìyí obìnrin lèmi náà ah, iṣẹ́ wa la wá ṣe ń bí bàbá. Eh, eh, eh, excuse me please ẹ jọ̀ọ́. We are in a civilized world. Yeah. You can't just come into my house. Can one arrest stop me for no reason? Who are you? Can I wash it? Sorry, sir. We are detectives. Um, Awala area H, Alausa police station so àwa gbé ọmọ yìí ni. ṣẹ́rí ọmọ yìí òun àti fún mi wọ́n jọ ní very good relationship now nísìnyí fún mi ti lóyún fún mi dẹ̀ ti ṣẹ́yìn fún mi ti dolóògbé báyìí so akàndí ìdánmọ yín náà gọ wa questioning kì í ṣe kọ́ tó pẹ́. dad dad i did not do it. Uh, no no no you know what son don't worry.

According to witnesses, ẹjọ́ wa lọ no no no no ṣe ẹyin tẹ bá fẹ́ rí ẹ wá bá mi tẹsán. ẹ bá fún ẹ tó ń lé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ṣeré yín dáadáa débi oyún oyún náà ni wọ́n ṣẹ́kọ̀ọ́ tó fi dolóògbé now answer my question ìgbà tẹ́tí bá débi oyún yẹn kí ló dé tẹ́tí káwọn pẹ́rẹ́ǹtì yẹn mọ̀ tó fún àti fi gbòòrò ṣe é fún just talk to me. Thirty. fún mi ò ní ṣe girlfriend mi lóòótọ́ èmi àti ẹ̀mí kọ́ ní relationship but kò ṣe love affair relationship wa ó kọ́ platonic I was a detective I was a best student ní school di fún mi lọ kó tó di olóògbé and I had records tí mo break for years good grades for school so we came to that school for the records. And regrets. Seeing though you were in school for years, not until you came to my school. Detective, fully broke the records. One after the other, this schooling. Nǹkan tí mo ṣe wò ní ìyẹn wípé irú ọmọ tell them wà this brilliant He í jẹ́ ẹ̀rọ sí because breast ó fi sẹ́la Flocks together gbogbo fún mi ṣe ìdọ̀tí alukó lára kò funfun mi dàgbà ìgbà ṣe kà yóò gbà fún mi yóò fẹ́ fún mi débi tó fi máa lọ yóò fún mi ọlọ́run kúkú stubborn gan so òun parọ́ fún mi àbí èmi ló ń parọ́ fún now ṣé wọ́n pretend tó ń tọ̀ pé ó ti ń retí ètè mi ó ti ń bí mi now tell me kí ló happen láàrin àti nítorí fún pé òun ṣẹ́yìn fún tẹ́lẹ̀ kọ́kọ́ mọ̀ tell me Why you àti ṣẹ́yìn fún. ẹ máa kọ mi ní ọtí náà i'm telling the truth If fún mi me, lè lọ́ọ́ fún mi ìwọ fún mi gbọ́dọ̀ kiri mi fún ara mi. mo ṣe rí pé oṣù tó bọ̀ lọ o lè fẹ́ kọ́pẹ́sì pẹ̀lú mi lẹ́sìn tó mi kọ́pẹ́sì pẹ̀lú mi rárá o ṣùgbọ́n.

I couldn't get over it. Please, would try for me to get over it? I'm trying, but I can't help myself. Oh, you know. You know. Come on, come on, go on like this. Because you are in bed. It allowed you to That's what I see by. Tell them I told you. How can you know that you might feel like you're actually a Oh. tó bá tó bá ṣe báyìí tó lọ wá fà sára ẹ̀ á tún lè jù kó tó ṣe ẹ̀ tó lè lọ. Bàbá wo ló dé lórí báyìí? Wọ́n lè láàárọ̀ lánàá, kò tó ní dáhùn. Wọ́n lè láàárọ̀. according to security man tó wà níbẹ̀ lọ́jọ́ tó gbé irúgbìn wá sílé nínú agbára òkè ó jẹ́ kó yẹ wá wípé ó pè é ní my king ìyẹn túmọ̀ sí olólùfẹ́ olóògbé so that makes you a prime suspect kí ló dé kí ló dé tó ṣe wọn fún ọmọ sixteen years. Talk to me. Why? Mi ò ní ẹni tẹ̀ náà tẹ̀sán títí tí lọ́yà mọ̀ fi dé. Má tọ̀ rẹ̀ o, má tọ̀ rẹ̀ rárá. Ṣorí kèsì tó wà lẹ̀, kí o ṣe kán tó lè bọ́ nínú ẹ̀gbọ́n rọ o. Àfi kò kọ́ wa kò jẹ́wọ́. Now tell me, tell me what went wrong? Madam, ṣe fẹ́ gbọ́, I want my lawyer. Mm. Yes. Ara mo ti rí kó lágídí. Ṣorí agídí yẹn, ibi tó máa ti yé dé ọ̀dọ̀ àwọn criminals because máa mi wípé bẹ́ẹ̀ wọ́n ti yẹ wọ́n tó máa deal pẹ̀lú ẹ̀ and i'm very sure wípé ó tún di monday tí lọ́ọ̀yẹ̀ máa wá bèèlè yẹn ọgbọ́n fúnra rẹ̀ ló ní survive. ọmọ mi sá mi mo dáadáa lọmọ mi ọmọ mi ò ṣèṣe kúṣe o kí la fi ṣe báyìí àbí gift wa ti di wàhálà ni gift ló ń fọmọ yẹn o. ẹ kú lé o ẹ kú lé o. Ah, ẹ káàbọ̀ dé ẹ báwo dẹ̀ ni gbogbo ẹ̀ ẹ ní good news. my dear hmm. tí n bá sọ fún ẹ pé good news kọ́kọ́ wà irọ́ ni mo pa fún yín. Ah. ẹ ṣáà mọ gbogbo wàhálà àwọn ọlọ́pàá hmm. bí wọ́n ṣe ń dà mí síwájú báyìí ló ń dà mí sẹ́yìn kí n lọ lílé ah. kí n lọ rí tọ̀hún. Eh and lọ́ọ̀yà sì mo ti ń pè látàárọ̀ hmm. ó lóun ní case kan ní Abuja tó ń lọ attend sí uh-huh. ó lóun gba dé títí six àdúrà tí mo gbà ni pé today is Friday tí ò bá tètè dé á jẹ́ pọ́mọ yẹn tún máa wà ń bẹ̀ di ọjọ́ Monday ni. Ah, ah, ah. ọmọ ìyá tó wà ń bẹ̀ fún ọjọ́ mẹ́ta sí báyìí ń sìn. jọ nǹkan tó máa ṣe lélẹ̀ hmm. mo fẹ́ kó o yọjú sí àwọn òbí ọmọ yẹn kí àwọn tó ṣaláìsí yẹn hmm. kó lọ ṣàlàyé fún wọn wípé ọmọ wa kò mọ nǹkan kan nínú ikú ọmọ wọn yóò ní sáré so èmi náà gbé àwọn ọ̀fíìsì kan máa hmm. lọ síbẹ̀ mo ní láti freshen up o ti gbọ́ báyìí. mo ti gbọ́ máa kí ló mo ti ń lọ nìyẹn hmm, mo lọ síbẹ̀ báyìí sí ló bá yà mí jẹ́ sáré bọ́sọ̀ jẹ́ kí n tẹ́ mọ́ nìyẹn. 1999 kana wa baby ye fa kara we sa musa bí bọ́dí ẹ problem kí sọ ilẹ̀ tẹ̀lé lọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìdílé sùn káwọn áńgẹ́lì sìn ẹ lọ yóò ṣe fún ilé results ó dẹ̀ ti máa whatsapp nígboro kú pé ni wọ́n ń jó èyí àti gọ̀ǹgà sọ yóò ṣe falafolo yóò ṣe fòlò ìgbà gbéra tó bá. yẹ́sùn zẹ́ẹ̀. àti madam. sàlẹ̀ fẹ́ rí ní àwọn méjì wọn. bó ṣe àwọn méjèèjì náà ni bó dẹ̀ ṣẹlẹ̀ kan lẹ̀ ṣàfẹ́rẹ́ nìkan bẹ̀. ṣẹ́rí time tẹ wá yìí wrong time lẹ wá sí inú ilé tẹ̀ ń wo inú ilé ìgbóná gan-an. Hmm. Hmm, hmm. madam ṣé o sì ilé tẹ̀ ṣe báyìí. inú ọmọ bí gbogbo ẹ ṣe rí náà ni. kí ni mo lè ṣe o ẹ mọ nǹkan ẹ jẹ́ kí n lọ yẹn lọ sọ fún wọn kí lorúkọ yín èmi ni èmi ni ìyá sáàmù ni èmi ni ìyá sáàmù èmi ni mo bí ọmọ mi ni. mọ́mí sami mọ́mí sami ẹ̀dẹ̀ tún sọ fún mi pé ẹ̀yin ìyá ẹ̀ ni inú ilé ẹ̀ ń dún ẹ̀dẹ̀ ń sọ ah, ah. sami tó máa ń kó gift wá sí mi báyìí fún fún mi hmm. ẹ̀yin nìyẹn. èmi ni mo bí ọmọ mi ni. tẹ bá nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ṣáà rọra bọ́ọ̀tà kí ẹ rọra máa lọ ọ̀gá ní ìbọn o. Ah! tọ́jà bá bọ́ ọ̀tá máa pa yín ni o. ẹ àdúrà kí ló ṣẹlẹ̀ yìí. that criminal tó pa á lọ́mọ ó wá dúró síbà ẹ wá wò wọ́n lò sanwó nù bí òkò ẹ gbà mí ó ṣe criminal. ẹ ní kìí ṣe kí ni. ẹ ń bèbè fún kí ni. ẹ ṣàánú mi máa ọmọ yín pa á lọ́mọ ẹni kì ṣe criminal pa á lọ́mọ. ọmọ kan ṣoṣo tí mo bí náà nìyẹn ojúkọ ẹ̀pà ojúkọ èrè ọmọ kan ṣoṣo. mẹ̀kúnnù mẹ̀kúnnù you are wasting time bí o bá ti sọyá ìbọn ta. ẹni sùúrù ẹni sùúrù mo mọ jíjí ọkọ rẹ mi tó bá bọ́ta tì n tá à ń ṣe yín báyìí kọ́lá máa ṣe ẹ rọra kórí pamọ́ ẹ kí ẹ ti jáde. ibà ilẹ̀ wọlé ẹ máa bọ̀. broad gate ẹ bá ń bẹ̀ wọ́n ẹ jù ẹ má bọ̀. madam ojúkọ ẹ pa ah. madam ojúkọ ẹ pa. broda gate ẹ bá ń bẹ̀ wọ́n ẹ jẹ́ rí ọ̀gá. bọ́bọ́ gate madam ojúkọ ẹ jọ ẹ ẹjọ ẹjọ madam ojúkọ ẹ pa màmá rí fún o. ẹjọ sá. ẹ dìde sáré. bọ́bọ́ ah, gate ẹ ah, gbà ẹ gbà mí ẹ gbà mí ọmọ kọ́kọ́ tí mo bí nìyẹn dà fún. madam ojúkọ ẹ pa ẹ bọ́ta ojú pẹ̀pà ó wá wà ń bá látẹ̀kọ́ ó pariwo ó sọ pé pé nǹkan ṣẹlẹ̀ nílé ni. You better be sorry for yourself. àwọn ọmọ ẹ lọ. Madam ojú pẹ̀pà tẹ bá máa ní pọ́blẹ́mù o. Mr. Tunji ẹ kú jókòó I am so sorry a lot of things wà tí mo deal pẹ̀lú ní the other side I am sorry for the delay ẹ báwo ni nǹkan. oh fine um, báwo lè ní àwọn ọmọ yẹn ṣé wọ́n ti jẹ́wọ́. no no wọn ò jẹ́wọ́ ẹ but a ṣe iṣẹ́ lórí wọn wọ́n jẹ́wọ́ wọ́n jẹ́wọ́. bí tiẹ̀ tiẹ̀ kí ló ń gbàdúrà ní ìgbàgbọ́ tí báyìí wọ́n máa jẹ́wọ́ bọ́ọ̀lù lè jẹ́wọ́ àwọn ìkírínà ni wọn ẹ̀wọ̀n tẹ máa mú tẹ máa mú ayọ̀ tẹ máa tọ́nà sí máa jíjú wọn láyà kẹ́kẹ́ ni wọn láwùn láàrin two minutes tẹ mú irin tẹ gbóná tẹ kí bọ́dí wọn wọn jẹ́ olóṣèkẹsẹ̀ iṣẹ́ yìí nà àwọn iṣẹ́ ti wà ẹ̀mú fẹ́ kílẹ̀ lè ṣe these boys are criminals. kò yí sí ibẹ̀ ṣe ń sọ yẹn and besides a sì ní military zone check and balance wà fáwọn most especially àwa ọlọ́pàá tá a bá wà careful tá a náà accuse èèyàn wrongly òun gangan fúnra rẹ̀ ó lè wá sù àwa gan and that's quite unfair and unprofessional so a máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ká tún arrive at any conclusion um, ṣe rí àwọn the so called criminal tẹ́lẹ̀ nítorí ìjọba pa wọ́n ní human rights law tí ó protect wọn lábẹ́ òfin so not until the court tí ó bá ti look into cases bẹ́ẹ̀ yẹn final say wà but for now suspect lásán ni wọ́n àwádìí ti ṣe wá gbé iṣẹ́ so lágbára ọlọ́run tó wọ́n máa fi lọ sí court nǹkan tí court bá decide then but for now they are still innocent until proven otherwise. madam please gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ yìí ò ń ṣe àwọn gidi ẹ tẹ́lẹ̀ ọmọ tẹ́ bá fi wọ́n lẹ̀ sí ọmọ ìfọ́lẹ̀ ọmọ jáde lọ they become a court member àwọn ọlọ́ṣẹ́ yahoo yahoo tó ń ṣe kọ́tì káàkiri wọ́n á di àwọn ọ̀nà sílùú àwọn ọmọ wọn dáadáa náà ẹ àwọn ẹmu wọn sì yan kẹkẹkẹ ṣe dáṣẹ dí àfọ ẹ ẹ ń wò ọmọ ẹ yẹn kan kú dànù náà wọ́n ti gbọ́ kọ́sọ́ tó pààyàn ah ìjíjí ẹbí oṣù wàyẹn ṣe bí pé ó jẹ̀bi ó jẹ̀bi jẹ̀bi jẹ̀bi gbogbo ìlànà gbogbo ẹmọ yìí àníṣe ìbùsọ fún yín ṣe pé ẹ kí irin bọ̀dì wọn kẹfì ayọ̀ tó gbóná kẹfì jọláyà ẹ jẹ kẹsẹ̀ ni wọn jẹ́wọ́ ẹ wa níṣẹ́ wa nìyẹn. oníṣẹ́ tí wọ́n ṣe ha ẹbí pé bọ́ bá àwọn ọlọ́pàá gbogbo nàìjíríà la wà kí wọ́n bá àwọn ọlọ́pàá ṣe ń ṣe nìyẹn. you are here giving me lecture. lecture yìí ló ń lecture mi lórí iṣẹ́ mi nìyẹn. detective gbogbo tẹ̀ sọ yìí ṣé ní àwa àti ọlọ́pàá àmọ́ bá ṣe bára wa dé in fact ẹ lóò lókè lókè àjẹ náà every day mo máa mọ̀ ẹ́ ọmọ àsùnkún tí o ti bọ́ sí ṣe the, the justice must be served otherwise they will lose out tó yẹ kó níbẹ̀ kẹ́tọ́ ẹ tí wọ́n pamọ́ ẹ̀ kó tó ti pé òun ló tó máa dá gbóni máa wà lára ẹ̀. Mr. Túnjí mo ti ṣàlàyé fún yín lẹ́kọ̀ọ́ mo ní by Monday wọ́n máa charge wọn sí court court ni wọ́n bẹ̀ láti decide lórí kéèsì yìí not you not even me okay <laughs> detective làwa. Yeah intelligence làwọn ṣiṣẹ́ lé lórí. gẹ́gẹ́ bí mo ṣe lẹ́ẹ̀kan ẹ̀yin àtàwọn àjọ wà fúnra wa ní ọlọ́pàá àti aráàlú àti wọn máa fi ọ̀rọ̀ jókòó tó rọrọ ní tí ọ̀rọ̀ bí èyí so ẹgbẹ́ wò ẹgbà ẹ̀yin àti òbígi eh, ẹ ti gba yẹn kẹ́kẹ́ nù for the for the trouble. thank you very much èmi eh, ẹ ti owó yín. that is three hundred thousand naira. ìdíwó yín lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run á fi ojú àṣẹ ibi láìpẹ́ láì jìnnà ẹ sì rí ìtura bá ti ń lọ you can look the doctor. Ah! Baby, ṣẹlẹ̀? is mm. Why did you shout like this? Reflection. Reflection of what? You are not fine, Tunji. Are you hiding anything for? me? Okay, so Jackie, you know everything is nice. sorry. Yes. Um, sir, um, I know she's your Yes, I know her. She told me that she knows the guy that pregnant your daughter. Really? Yes, sir. Mm-hmm. Bẹ́ẹ̀ ni sàmú mo wọ́n sà máa kí ni. Wọ́n máa ń fún mi ní owó. Fúnmi máa ń sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn fún mi. Èmi àti sneak out lọ sọ́dọ̀ wọn. Gbàgbé fún ọ lọ́kùn. All of these were good. Ah, so, a ògbóni ṣẹlẹ̀, ṣé wọ́n mú report to school? Tomorrow rẹ̀ tẹ̀ ń bára you see, this has to get to the police because already two suspects have been arrested on this matter. So, the way it is now, since she's claiming that she knows the person, she'll have to go with us so that she can identify the person. um, I don't think it's possible. I mean, she's still a teenager. She can't go without her parents' uh, consent. It's not possible. I have to go to tell her about, about it. how long will that take? Mm, I don't know. I just have to go there first to inform them. You want to marry Mr. European, Mr. My King. She, Bali identify. Yes. You sure? Yes, sir. Okay. Um, Thank you very much, i I'll be expecting from you guys. soon. Soji, when are you taking me to America as promised? take you to America. I, promise. I'll take anywhere you want to go. I'll take you to China. I'll take you to Canada. I'll take you. Oh, promise. I promise. I promise. I'll take you. I'll take you. I'll take you. I'll take you. and this and uh, why I'm doing all this. It's because of Fumi. She was a very good girl and very intelligent. She was loved by all. I know how risky this job is. Please. I'm just pleading because of this little girl and myself. You know they're all criminals. So we are just counting on you to be sure that everything will go well and they won't identify us at the end of the day. Um, madam, so I understand you very well. Yes. Sherry, Ibiti and Sam work together. And I want to assure you that your secret is safe with us. It is our duty to protect you, to protect our image, and everything that surrounds himself. Case. Yeah. Terry, as a detective, um, àwọn kankan wà tó jẹ́ pé wọ́n ti kọjá bí èèyàn ṣe lérò lọ especially in this modern world and um, technology is beyond all this you are saying yes um, sharing àwọn suspects yẹn ẹ̀yìn láti rí àwọn hmm? ní láti rí wa yes àwọn olórin system wa ìrírí pé ìlú kan máa ṣe ni pé ó máa wá sí báyìí ó máa wá tètè fàyẹ̀wò èyí tó bá jẹ́ ìwé criminal you know that's just it ẹ ní láti panic at all i'm learning please come. Yes. Vale, mano. Um, Show me. London. Are you sure? Ọ̀dà náà ni ẹni àgbàlagbà ní Okay. Ah, um, since ti àwọn tí ẹ wá ò tí sí ìbáyìí àkùnrin máa keep wọn nínú I want ò family yes yeah, I are not being like us I'm i need to release today because we have other people to get us removed as suspects. And the only thing is in my community and she feel the only thing you have to come back again. Yes, me. are. No, ah. no, no, no. I mean nothing very Yes, because it's safe. Yes. Um we still have to go back to you and you still have to come back. There's only me, you and her. She's a Yes. Okay, she said so. That's We'll just continue until we get it. Thank you very much. You're welcome. Thank you. Have a good day. Láìpẹ́ ní Peter Bola, ẹ tó fipá ọ̀rọ̀ balaba ẹ̀ ẹ̀ ṣe ọmọ agbára olóhùn. In fact, ọmọ tẹ̀ ti mú wọn, ìyẹn ọ̀wọ́n ló bá kú sí iye tó wà bẹ́ẹ̀. Kò lè jẹ́ kan náà ọ̀bọ ẹ̀sẹ̀. Ah, ah! Ẹ nà ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni fi ń sọ̀rọ̀ báyìí. Ní sùúrù Túnjí, ọmọ kan wà nínú ilé ẹsẹ̀. Àwòtún nìyẹn tó tẹ̀lé tíṣà wa ó lóun mọ ẹni tí ó máa wá ń gbé skul olóun mọ òun mọ ẹni tó ń pè ní my king. òun náà ló bìlíbù kan náà wọn lè yóò gbádùn wọn fún ọmọkọ tó ń ṣẹlẹ̀ oh my god àwọn ọmọ yìí ò ń ṣọmọ gidi rárá tó bá wọn ikú tó lọkọ sọ lọ kàwé ni yóò wọn bá gbọdọ tẹlifíṣì bìbìlì lọ́ba àbílí kan tó bá sọ ó sọ máa sọ pé àwọn tó wà mẹ́rin pé kò sí kankan wọn ò tí fi wọn náà ìwọ náà pa this investigation ṣe ń go on. I don't think so I don't think so. lẹ́mi kọ́lá. bẹ́ẹ̀ àná o disappoint mi nígbà ọmọ yẹn jákujàku yẹn kí ló dé mi ọ̀lọ́wọ́ ọmọ yẹn ọ̀rọ̀ ẹgbẹ́ sẹ́mi ara ẹni. wọ́n máa tẹ́kì àwọn ibẹ̀ ẹ̀fẹ̀ lẹ́wọ̀n lè yí jẹ́ pé ọ̀rọ̀ wọn ò ṣeé kàkún àwọn ló ń tẹ́kì ọ̀rọ̀ wọn ló ń tẹ́kì bẹ́ẹ̀ bíi bíi ah. yes, now we were talking and I wanted to just confirm something. Okay, no problem. I think we have to go. It's getting late. Her parents will be very worried. So I need to No problem, no problem. Thank you. Oh, I just take everything easy. I know we'll get to it. I love you. All right. Cheers. All right, though. Why did you do long All right, though. Bye. Ah, I'm going to be loud ẹ mo ti kágò àkọ́kẹ́ kan mi láwùjọ láti níjọ ah mo jèrè mo jèrè ẹ sorry sorry ó kì í mo lá ẹ àárẹ̀ àlejò. ọ̀rọ̀ àgbàmọ̀ fẹ́ràn afẹ́fẹ́ mi láwù ọ̀rọ̀ ó ṣe é ṣe dọ́tà má bínú gbàgbé olùkọ́ yẹn ṣe mo gba call tó service ọ̀hún adambẹ̀ wọn á mú ìrọ̀bá ó ṣáà get service bẹ̀rẹ̀ so mo wá it was a long actually long call àwọn amẹ́ríkà ló ní àṣọ o. anyway àwọn tó fẹ́ ọmọ tí mo sọ pé ó lò mẹ́rin náà wọ́n láti tètè padà sí school so tíṣà wọn ti mú lọ ọtí kò sí wàhálà yọ nìkan máa rẹ ẹni tó máa mú. mo ti yàn máa gbẹ̀kẹ́ làwọn ọmọ bẹ́ẹ̀ sọkúsọ lọ́ọ́ máa sọ ah, àwọn ọmọ tó yẹ pé ọmọ yẹn máa kú sẹ́wọ̀n ni ọmọ yẹn. tọ́láti tọ́láti kan máa mọ ẹtí ò ṣe àdébọ̀ ò ṣe. àti mẹ́tò ṣe ẹni tó máa padà sẹ́yìn màá hmm. hmm. ṣe bẹ́ẹ̀ ni pé in fact. Hmm. Oh, okay. Uh, This is the man. My king. Àwọn ọlọ́pìn kí mi lórí. Kí mi sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín ọ̀hún. Àwọn ni mo mọ̀ mo dáhùn. Wọ́n á gbé fún mi sùn. Ayé bàá ayé kúrẹ́sì orí ẹ̀ títà lórí akílẹ̀ sọ̀nà tó tó yẹ. Ṣé máa fọ́ àwọn ìgbésọ̀ rẹ̀? Àbáyé àbóyè sí èrè ní. No, no, no, no, no, Who are you? Are you, are you crazy? No, wait, wait, No, no, no, no, no, no. are, you are, you are mad. To the issue. In fact, to my friend, let you. Ọmọ kìíní yẹn wọ́n sọ sọ bẹ́ẹ̀. Kò mọ̀ ní ìṣẹ́ wọn pé bẹ́ẹ̀. Kọ́kọ́ bí ẹ pé, are you crazy? Wà kí sí mi? Hey, hey, hey! Look, look at this mad girl. Okay kẹ́yìn náà ti. wọ́n náà ti kẹ̀ ẹ́ sílẹ̀ tó lè kí ló lè tó yẹ tó lè. irú sọkúsọ wo ni yẹn. ara ti ta ẹ̀ jùlọ. mo dundun ní ọdún ó ń pọ́ ọ́ bẹ́ẹ̀ yẹn. ó kọ̀ oh wọ́n yẹ kó bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ọdún sọ aṣọ wo ló ń gbẹ́dún sọ torí pé kò gbádùn. publish fẹ́ kó bá mi publish nǹkan ni ìyẹn tí mo fẹ́ pata, èyí ìdókè gbogbo ayérayé pátápátá ìgbà pátápátá gbáà ni wọ́n lọ́wọ́ àdúgbò ìkéyàn abuse ọmọ kékeré ìwà ìṣẹ́ will come back to ìkọ̀ọ̀rọ̀ scabs wicked. There's no place for that anywhere in the world. To tí lọ bá sá lọ lógún ọdún, ìjókòó ní ìjọ ọ̀dà. Ilé ẹjọ́ ọ̀dà ń I'm not deserve to live. I should be killed because I've killed. And you bá fi ìdá pa money, a ó fi ìdá pa. you ti ṣẹ̀ṣẹ̀ yìí, mo ti ṣẹ̀ṣẹ̀ Whoever kills should be killed. Mo sọ ilé their own ahoro. Mo wanted more mo gba ìdùnnú So I don't deserve to live. But ẹ̀ ń lọ sí court lọ́jọ́ Monday and àwọn nǹkan tẹ́ sọ fún mi yìí ẹ̀ lè sọ tẹ́ bá dé court besides. Our tv station máa newspaper print and other journalists so mo believe ọjọ́ monday ó ṣe kíní ju èdè tẹ́ ń sọ fún mi yìí lọ. ẹ jẹ́ ká fún yín tọrọ kó tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan this is a true confession ibi tí mo ṣe mo fẹ́ káwọn olùkọ́gbọ́n níbi kíbi tí ẹni tó bá àbí sọ bá wà ó sáyé fún un specific place for them. They will be caught and they will face judgment. Okay, wọ́n tó bá yẹ bẹ̀rẹ̀ fẹ́ mi abayin publish ẹ̀ àdẹ́sí fi sí apart from TV station and um, radio àti báyìí into sórí social media so that one, èèyàn lè lẹ́yìn níbẹ̀. All right. Okay. take you, I'll take you, I'll take you, I'll take you, I'll take you, I'll take you, I'll take you, I'll take you, I'll take you to Canada, I'll take you to US. do I explain this to my boss? baba god olúwa ṣeun pẹ̀lẹ́. Ah. sórí ara àwọn nǹkan tí mo máa ń sọ fún ẹ nílé ẹ jẹ́ ká máa gbàdúrà hmm. sórí wàhálà tá a mọ ọwọ́ tá a mẹsẹ̀ ọlọ́run ní dàsá gbada wa ká máa gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ eléyìí sì ń wo ti jẹ́ ẹ̀kọ́ fún wa.